ọmọ ìyá jọ ni wá so ẹ kà kọ́ tẹ́fẹ́ kà lọ a jẹ kí n sọmọ ìyá jàre so. ẹni sọ ẹ má bínú kí lè sọ àkí n sọmọ ìyá. àkí n sọmọ ìyá o. ojú ló tẹ̀lé àkí n ìyá. ah ẹ ṣáà filẹ bẹ ṣe ẹ kí n ṣe ẹlẹ́sìn mi náà. ẹlẹ́sìn mi náà ẹni náà ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù. èmi tó bá tabadé sí ìtàdé ìwé èmi lè má bàa yín sọ ọkàn mọ́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 látàsálẹ ọ̀nṣòrí àwọn ọ̀nṣàbí ìnàmẹ́lẹ̀ ìsìlámù ummi wa abi ìsìlámù ni eh, yorùbá ò dàwọ́pọ̀ ẹjọ. náà ẹni sùúrù ẹni mi kì í ṣe ọmọ ìyá yín àfa ṣe pé nǹkan tá à ń sọ ọ̀ngàn náà lélẹ́ pé ìwé ti ronú fún wọn débi pé àwa ta jẹ́ yorùbá tá kì í muslim hmm. wọn ni ah, àwa kì í ṣe náà àwọn yìnyín ẹ má sọ̀rọ̀ pé kọ́ dúró ah, fún ẹ jẹ́ ká àwọn ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká máa gbọ́ bá ṣe ń gbọ́ àwọn ọ̀rọ̀ yìí á máa ṣí ṣé ó máa jẹ́ ìṣítí wa ogun tó ti wọlé yorùbá tó ti mọ̀ á máa jẹ́ ìṣítí fún wọn ọmọ yorùbá sọ lẹ́nu pé a kì í ṣọmọ ọ̀yá òun lórí ọ̀rọ̀ ìwé tọwọn ọmọ lárúbáwá wá gbé fún wọn. ọmọ yorùbá ọmọ yorùbá tó jẹ́ ah. lẹ́sìn mi ni hmm. kuraani mi fi yé mi pẹ̀lẹ́ ọmọ ya mi nìyẹn ìnáma ẹ má yọ mí ẹ jáde ma sọ báyìí. kò sẹ́ni mi ò fẹ́ yọ yín àwọn ọ̀rọ̀ yìí a nílò ẹ̀ láti gbọ́ àwọn èèyàn wa á ìṣítí fún wọn. nǹkan pé islam nǹkan bá pé islam kankan náà lọ fi ràn yín. òmìnir ya mi ẹ̀sìn ni ó sọ mí lọmọ ya mi tí ọmọ ìyá ẹ sin níbo ni kárọ̀ kárọ̀ tí mo ah, bá. ẹ kà kọ́tà ká lọ́mọ tí gbà fa ó yà fa. pẹ̀lú nǹkan tá a fa àsán sin ẹ má bínú pẹ̀lú nǹkan àwọn èèyàn kan lè gbọ́ mi pẹ̀lú nǹkan tá a fa àsán sin pẹ̀lú nǹkan tá a dẹ̀ máa ń kà ní Quran. bó ṣe ní Allah ṣe sọ yẹn. Allah sọ wípé báàlá ṣe sọ nìyẹn. pé ẹ ń pé kán máa bá àwọn tí ò bá ti ṣe Islam kán máa pa wọn kán máa jí wọn gbé. ẹ̀rí wípé tí space bá wà táyè bá wà fún àfáà yìí ó lè pa ó lè wọ́n lè ṣe àìdásí àwa tá a wà ń bí nítorí pé a ò kì í ṣe lẹ́sẹ̀ ṣe muslim bẹ́ẹ̀ àwọn fíwá ti ní ẹja yìí lọ ẹja yìí lọ tájú yẹn tú sí. so ya ẹka kọtẹ ká lọ ẹka kọtẹ ká lọ ẹjọ. ara kí n tó ká lọ ti sọ tí yẹn kí n sọ tèmi náà o. no no ẹni sùn ẹ wò mí ẹ mọ̀ pé mi mi ò bẹ́ẹ̀ mi sọ mi ò fẹ́ lọ́rọ̀ ọjà ẹ lè bọ́ lẹ́yìn sí ibi tẹ́ bá dé ní ẹjọ́. jọ torí Ọlọ́run mo gé kó bọ́ọ̀lù ẹ máa bá fa kìkì sọ̀rọ̀ ìyá ló máa pawọ́ kìkì sórí igi nígbà tẹ́ kó wẹ́ wọ́n. bàbá bàbá ẹ mọ̀ di tí a fi máa gbọ́ wọn ọ̀rọ̀ yẹn kò ń ṣàwọn àníìdúrà àti máa bínú sọ̀wọ̀n kan yẹn àwọn èèyàn tó ń gbọ́ wa lọ nílò ẹ̀ nǹkan tá à ń pe Islam kọ́ lè máa rí kọ́ máa gbọ́ nǹkan tá à ń lò fún nìyẹn kò ń ṣe èèyàn bá bu wa kò bá bu mi a gbọ́dọ̀ máa bínú nǹkan tá à ń ṣe wọ́n á bu wa wọ́n á kò sí nǹkan tó lè sẹ́ndì sí wa so àwa tá à ń ṣe àálà àfaradà bọ̀ nǹkan tá à ń pe Islam gangan náà ni wọ́n fi ràn fara yé nǹkan tí mò ń fẹ́ ká máa mọ̀ nìyẹn. ọmọ Yorùbá ni mí o ṣé tó bá pè é lórúkọ mọ́tò pẹ̀lú ti yé yín. ẹ ẹ lọ Mr. ẹ ní sùn nǹkan tẹ máa ṣe ẹ lọ ṣe ń jẹ orúkọ yín sí orúkọ Yorùbá tẹ bá ń jẹ ṣe rí orúkọ yìí kò sí nǹkan tó ń jẹ orúkọ muslim orúkọ arabic ló wà ìtumọ̀ orúkọ lárúbáwá tẹ bá lórúkọ yorùbá yín lọ́jọ́ máa jẹ́ orúkọ yorùbá yín ẹni sọ ẹni máa jẹ́ orúkọ yorùbá yín tẹ bá wò ó sìn àwọn òyìnbó wọn lè jẹ́ orúkọ ọmọ yorùbá àwọn arabu wọn lè jẹ́ orúkọ ọmọ yorùbá kí wàá ló jẹ́ pé àwa nìkan láfíríkà yìí áfíríkà mo ti bàbá àbá áfíríkà mo ti pàdé èèyàn kan lọ́jọ́ kan ní bíbá ó wood tiger ọmọ port harcourt ni wọ́n àní tí bàbá ẹni táyígà ní ṣé ni wúdù kò tiẹ̀ yé mi èmi ò wọn kàn yín tó bí àpẹẹrẹ ṣe wo bọ̀dá wa yín sìn oúnjẹ nọfíù Ismail taba taba báwo la ìfẹ́ mọ̀ pé yóò bá ní pẹ̀lú orúkọ méjì tẹ̀yìn àwọn òpin náà sọ pé káwọn èèyàn wa tẹ́ bá tiẹ̀ máa ṣe àràbù ẹ jẹ́ ká máa jẹ́ orúkọ Yorùbá wa yẹn gangan ẹ mọ̀ pé nǹkan tẹ̀ ń sọ yé mi bọ̀ tẹ́ mọ̀ pé nísìn àwọn òbí ló máa sọ̀rọ̀ lórúkọ. tẹ bá dàgbà oníkùlù mọ̀ ká ti fi kíní yẹn ṣe uniform fún yìí sí no matter where you go. mi ò fi ọmọ ṣe ń ṣerú màmí dẹ́n tarú mi rẹ̀ kì í ṣerú mi dẹ́gbẹ́ mi gẹ́gẹ́ mi. Sori no matter where you go, wọ́n ti forúkọ yẹn identify you as Muslim already, ṣe get so you need to try and work on it. Ẹ kalẹ̀ sá, ẹ kú ètò ìwà. Ẹ kalẹ̀ sá. Ẹ kalẹ̀ sá. Ẹ jẹ́ kú ètò sá. Yes sir. Orúkọ tèmi ni Adébáyọ̀ ẹ káàbọ̀ sórí ètò. ẹ lẹ́sàn orúkọ ẹ kalẹ̀ orúkọ tèmi ni adébáyọ̀ gbàtẹ́ bá man sí bá sọ lẹ́kàn ní fẹ́ bẹ̀rẹ̀ àwọn ẹ̀sùn kọ̀ọ̀tì lọ́wọ́ tó yẹ ní tẹ̀wọ̀ yìí. adébáyọ̀ disconnect headphones yín tẹ́ bá ń lo headphones ó ń ó ń pariwo. ok mo ti disconnect ẹ. that's better. èmi tẹ̀wọ̀ yìí èmi tẹ̀wọ̀ yìí ó bí mi ní ìdílé muslim mo gbé ọ̀dọ̀ christian dàgbà you understand but for now i no get any religion mi ní religion kankan torí èmi ètí kí èèyàn máa sọ nǹkan tí mo ti ṣèwádìí lé lórí yóò tún máa sọ fún mi nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ afáàní pé because púpọ̀ nínú àwọn muslim wọ́n believe pé ẹni tó bá ti jẹ́ muslim lọ́mọ ìyá wọn èmi dẹ̀ máa ń bá wọn fà ní Lagos state mi báyìí pé wrong tó wáyé pé babaláwo ní Yorùbá babaláwo ni ọmọ ìyá ẹ̀ tó yẹ pé christian ní yorùbá òun lọmọ ìyá ẹ̀ òun níwáyé tàbí lọ mú haúsá kan tó jẹ́ àpààyàn kó lóun lọmọ ìyá ẹ̀ nítorí pé ó jẹ́ muslim ó dẹ̀ kọ́mọ̀ fún àwa tí àwọn tí ó jẹ́ muslim ní ilẹ̀ yorùbá ẹ̀ wọ́n ti bílíbi pé only muslim ó ní ọmọ ìyá àwọn. ẹ̀yin gbẹ́dẹ́gọ́ ti ta wàyí tẹ́ bá lọ sí àwọn àdúgbò kọ̀ọ̀kan àwọn muslim wọ́n gbé sí orí gbogbo wọ́n ti sọ muslim tí kò kí n ṣe ẹni tó jẹ́ yorùbá tí kò kí n ṣe muslim wọ́n ti sọ di ọ̀tá tí kò dẹ̀ kó rí bẹ́ẹ̀ ọlọ́run akọ àmọ́ ṣe o torí mo gbàdúrà kí ọlọ́run kó dá ìṣẹ̀ṣẹ̀ padà sílẹ̀ yorùbá torí ìṣẹ̀ṣẹ̀ akínyìn pé kó rí fi islam múlẹ̀ so nǹkan tó máa ṣe náà ni pé àwọn tó bá ti ń fi islam múlẹ̀ lórí ètò àmọ́ máa kí wọn ẹ̀wọ̀n mr nafiu akínyìn pé kó rí àti mr cash gbọ̀ǹkan tó ṣe pàtàkì ni pé orúkọ yorùbá yín ẹ máa jẹ tabarẹ ń tẹ ìwà lóko ẹrú náà tẹyìn ṣe islam ìjẹ orúkọ yorùbá wa ó ṣe pàtàkì ọmọ aládé ni wa kì í ṣe ẹrú èwo ni ká máa rí abdul ká máa rọgbọn orúkọ báyẹn àtúmọ̀ ó jẹ ẹrú òkúta kọ́kọ́rọ́ àkàbà tọ́bádédé sọ yín lẹ̀ yorùbá kádédé sọ yàn pé òkúta ṣé ó máa lè gbà kò ní ìgbà àwọn láyé sọ pé ẹ jẹ́ ká máa orúkọ yorùbá wa ó jẹ́ àkọ́kọ́ so ẹ̀yin tẹ́lẹ̀ islam lẹ̀ mr nofio àti mr cash ẹ kú oríire tẹ́ẹ̀bà kírun kò sí nǹkan tó máa ṣe yín iná tó fi ń dẹ́rù bàyàn kò sí náà kankan bì kan kò sálùjọ náà kankan bí kan ọ̀wọ́n arabu ló kàn gbé nǹkan yẹn wá sílẹ̀ wà àtọ̀wọn òyìnbó tó ní we are born sinner and ever à ń ṣe Adam àti Eva kò sí nǹkan tó kàn wá pẹ̀lú wọn àmọ́ wá wù yá àmọ́ ádámọ́ rì tábà wá rí Rashidi tó jẹ́ ẹ̀rẹ́míàwò tó ní adáìmọ̀ ló bí òun ó lárùn ọpọlọ ló ṣe ń ṣe gángan kan tó ń ṣe ìyẹn ọmọ àlè Rashidi tó wà níwò yẹn so bye, bye. bọ́ọ̀ yẹn ṣe ń fi islam lẹ̀ bí islam ṣe máa pa lẹ́yìn ìgbà máa bú ọba mi lẹ́ ń bú yẹn o. ẹ̀mí ìbú kò kí ń ṣọba àwọn náà sọpẹ̀lẹ̀ náà rẹ̀ lóun kì í ṣọba. so díẹ̀ díẹ̀ díẹ̀. ọṣẹ ẹjọ náà ẹ má bínú bọ ẹyẹ wọlé ẹyẹ ọba yín lọ ni orí yín dájú orí ọba yín lórí ẹ burú díẹ̀. ọ̀dà ní ẹjọ́ mo fẹ́ béèrè kọ̀ọ̀kan lọ́wọ́ yín ṣé bẹ́ẹ̀ ṣe wà yẹn sìn pẹ̀lú orúkọ yẹn ṣé tẹ bá jáde tí ẹ sọ Yorùbá tí ẹ kàn dárúkọ yín kí lẹ rò ẹ ṣe ẹ rí ẹ ríra yín bẹ́ẹ̀ ni pé ti lose identity yín ẹ mọ̀ wọn ni ẹ dúdú ni yín wọ́n mọ̀ pé kì í ṣàràbọ̀ ṣe mọ̀ bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé dúdú ni yín wọ́n mọ̀ pé ilẹ̀ áfíríkà lè ti wá pẹ̀lú ṣùgbọ́n orúkọ yín yìí ṣe ẹ rí bí ẹni pé ti sọ lẹ́nu bẹ̀ ṣe wà yẹn mi ìsọpẹ̀ sàpòyà kọ́ ọ̀bọ̀ ẹ ti sọ lẹ́nu ah, ṣe understand. ẹ mọ̀ pé nínú orúkọ mẹ́ta lórúkọ èèyàn tó bá fẹ́ kọ orúkọ lẹ̀ ṣe é kọ́láwọlé lórúkọ mi kọ́láwọlé but ẹ mọ àwọn kọ́láwọlé yẹn ẹ lọ tẹ̀ mọ́ra eh, ẹ sọ ẹ sọ ìtọ́jẹ́ ti lárúbáwá yẹn nù ẹ wo borúkọ yín ṣe nítumọ̀ eh, kọ́láwọlé bí mo ṣe ó bu títọ̀ kì í kò lè ṣe ṣó lè ṣe change báyìí ṣó ṣe eh, change. ẹ̀rọ kọ́lá ń sọ ẹ̀rọ ó ṣe ṣe ìbò títọ̀ kankan kọ́lá ń sọ. ẹ ṣe lè change orúkọ yín ní local government kìíní náà. ẹ jẹ́ kó máa pè yín ní akọ́láwọlé yẹn orúkọ yín yẹn akọ́láwọlé yẹn rí bó ṣe nítumọ̀ akọ́láwọlé bó tẹ́ bá lọ́wọ́ túmọ̀ náà fíìmù yìí ń sìn àmọ́ ó lè jẹ́ eṣinṣin ló ń jẹ́ nílẹ̀ lárúbáwá so òun la ṣe ní káwọn ọmọ yorùbá ẹ jí ìwọ tó bá tiẹ̀ fẹ́ wà lóko ẹrú tó fẹ́ sáńlé lọ máa jẹ́ orúkọ yorùbá ẹ ọba sáńlé tá a bá pàdé àmọ́ pé yorùbá yìí nìyẹn nǹkan tá à ń sọ nìyẹn so ẹ káàbọ̀ mr kọ́láwọlé ẹ káàbọ̀ sílé padà àti mr cash ẹ káàbọ̀ ẹ jẹ́ ká gbé àwọn ẹrú mi wọlé ẹ ṣé èèyàn ọmọ aládé.